أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم داموا القرآن سرا وجهرتا أم داموا الشكرا سرا àdúgbẹ́ bọ̀bá olúwa ọba àwọn ẹ̀dá tó lọ aláti ráwọn dáná ìsìn ìtúrú ìjọ́nà ọdún ní àdúgbẹ́ bọ̀bá olúwa ìyàtẹ́jẹ̀dà níwọ̀yá àlámà jàkínà yá tàlìjàdá رب العالمين أب من لدنك لنا يا رب مولى في البحر يا رب فرق كل بلوانا في البحر يا رب فرق كل بلوانا ما في البرية من يقضي وهينا ما في البرية من يقضي وهينا إلا yàrá ìjàlá yìí àpèrè ọba tó lè tí tó bí i pẹ̀lá aláàmà ájàdìlá àpèrè ọba tó lè mú ọ̀rọ̀ gbogbo bàtà ẹ̀kọ́ kan wá àtàlọ́wọ́ fi náà tí wọ́n wà ẹ̀yìnlá náà àtàlọ́wọ́ fi omi náà tí wọ́n wà ẹ̀yìnlá náà tó ọkọ wa àti gbàgbà wa tó ti fò kalẹ̀ fún wa lẹ́rù pẹ̀lú ìtàkùn lọ́kọ̀ọ́ká àti ìtàkùn lẹ́kọ̀ọ́. Àbúrò ìlànà kálà ní ọ̀bì náà lọ́bì ọ̀tá. Abẹ́ ìlọ́dọ̀ lọ́wọ́ wọn. Ó fún wọn ní àforíjì látọ̀dọ̀ rẹ̀. Abẹ́ àforíjì rẹ̀ fún àwọn nípa àwọn àdánwò wàbí àdánwò ọ̀tọ̀ ẹ̀ẹ́nà pẹ̀lú pẹ̀lú àforíjì náà ní gbogbo tí a bá tẹ̀lé àforíjì àdánwò àgbákò gbogbo wàhálà ti tẹ̀lé bí máa ń tẹ̀lé sí ní bọ́lọ̀ bá ti forí jì nípa àwọn kan onílò lọ́wọ́ tó wà á lè wọ́n. Ìjọba ìgbàlọ́ ọ̀rọ̀ ẹ̀ká ìbànújẹ́ ti bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wá ní fèrè báhárì nínú gbúdò kí á wọ́n ti bá òkò ìdìbò lábẹ́lẹ́ wá ní àtìlẹ́ náà bá òkò àjọ dákùn nígbà tí wọ́n yá gbogbo ìbànújẹ́ àti ìfọ̀fẹ́ni náà ti fẹ́ra rẹ̀ kọ̀ọ̀kan. Báàbí ìbárí yàtì máa yẹ kọ́dé àwọn ayélujára àti ọlọ́run àmọ́ ìkókò fẹ́ni kàtó lè di àbùkátà wa. Ìlànà àyàfi ọlọ́run wa ìlànà Ya rọ́bàná ìjọba wa àràmán ìrẹ́tọ́ ikú ọ̀rẹ́ náà ní ràmánù màwùlánà ọba tó ti ṣe ìwọ̀n náà lọ́gá wa ìwọ̀n náà ní ọba wa.